bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgbẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgbẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkèyàmà ní ìtẹ̀síwájú lórí ibi tí lẹ́yìn ìgbà tí ó yá lóbi àìmọye ọ̀sẹ̀ tá a fi ṣàlàyé àṣíríkù mímú orogún pẹ̀lú ọlọ́run àáfàá wa bọ́ síbi àlìkúfúrù kíkọtọ ọlọ́run ṣíṣe kèfèrí àáfàá wa pín kúfúrù sí ọ̀nà méjì eléyìí tó yọ ọ̀yàn kúrò nínú Islam àti eléyìí tí ó yọ ọ̀yàn kúrò nínú Islam èyí tí wọ́n wá ń ṣàlàyé lọ òun náà ni kúfúrú yúkúrídù mínàlímílà eléyìí tí ó yọ ọ̀yàn kúrò nínú ẹ̀sìn ìyẹn náà pín sí márùn-ún ẹlẹ́karùn-ún bẹ́ẹ̀ òun náà pè ní kúfùrù nífàk kíkọtọ ọlọ́run pẹ̀lú kátúmù nǹkan mìíràn mẹ́sìn pẹ̀lú mímọ́ sojú èjì a máa ṣe ìsìláàmù díẹ̀ a tún máa ṣe nǹkan mìíràn a máa ṣe bí ẹnpa afaramọ́ mùsùlùmí a tún máa faramọ́ àwọn míì yàtọ̀ sí mùsùlùmí a máa fi ìsìláàmù hàn ṣùgbọ́n nínú ọkàn wa ń tọ́ yàtọ̀ sí ìsìláàmù ló ṣe kíni o òun ló wà ń bẹ̀ adẹ̀jẹ́ pé apọ́lọ nínà lèmọ̀nà fìkínà fi dáríkìlẹ̀ asfali mínà náà ráwọn ìsàlẹ̀sàlẹ̀ iná òun lọ̀rọ̀ wọn jà sí tó bá dijọ́ ògbéǹde alkiyama sí pé ọ̀kọ̀tọ̀pọ̀ ọ̀yà náà àwọn ni wọ́n tẹ́lẹ̀ iná tí ìyàwó káwá lè mọ àwọn nǹkan wo láàmà rí táàfì mọ̀ pé ní fac ìmọ̀ sọ̀bẹ́sẹ̀lú ìmọ̀ sojú èjì ara ń tó lè bàsíláàmù jẹ́ ni ara ń tó lè yọ̀ọ̀yàn kú mùsùlùmí ni làáfàá ṣe wá pín sí méjì àáfàá ní nìfàákù kan bẹ tọ́já sí pé ìrìtìkọ̀ọ́dì jù ànífàákù àlẹ́ ìrìtìkọ̀ọ́dì jù èyí òun ni sísọ̀rẹ́sẹ̀lú síjojú èjì tó ní í ṣe pẹ̀lú àkídà àdìsọ́kàn èyí òun la ló yọ̀yàn kúrò nínú Islam bákan náà a tún ní nífàákù míì a ní ìsọ̀rẹ́sẹ̀lú ìsojú èjì míì eléyìí tó já sí wípé amálí tọ́jẹ́ ti iṣẹ́ tọ́já sí wípé kí ni o ara iṣẹ́ téèyàn ó ṣe ni ó sọ̀yàn bí mo ṣùgbọ́n alélè yìí ọ̀yọ̀yàn kúrò ní Islam la ṣe sọ díẹ̀ ní àpẹẹrẹ rẹ̀ ní gẹ́gẹ́ bí àdífẹ́ àdífẹ́ àṣálà níbì kan ó ní mẹ́ta ni níbòmíì ó ní mẹ́rin ni bí kéèyàn máa sọ̀rọ̀ kọ́ máa parọ́ tẹ́ ẹ bá ti ráàfà àti parọ́ ẹrẹ́lẹ́ àti parọ́ ẹ̀rálàájá àti parọ́ ìmọ̀ọ́mù tó ń parọ́ olórí ìjọ tí ń parọ́ ọ̀nà fìkì tẹ́ ẹ bá rẹ́ni tí ń ṣàdéhùn tí èsì káàdéhùn tí máa jàǹbá àdéhùn mùnáfìkì tẹ́ ẹ bá rẹ̀ tó jáde pé tá a bá fọkàn tán tá a kó àmọ́ náà sí lọ́dọ̀ ọ̀yọ́ jàǹbá bákan náà tẹ́ ẹ bá rí alájà ìgbìlà tó jáde pé tó jà yóò tún yọ kọjá àlà eléyìí náà ṣe sí mùnáfìkì ṣùgbọ́n aláwọ̀ eléyìí ọ̀yọ̀yàn kúrò nínú kẹ́ni o Islam àfọ́ àwa ń sọ àwọn èèyàn àpẹẹrẹ tá a máa rí níbi nefak ìsọ̀bẹ́ ìṣèlú ìṣojú èjì èyí tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn tọ́já sí pé lè yọ̀yàn kúrò ní ìsìláàmù tí yóò ba ìsìláàmù èèyàn jẹ́ àáfàá wa mú àwọn àpẹẹrẹ tá a máa rí àwọn symptoms àwọn features àwọn ìròyìn tá a máa rí tá a mọ̀ pé á ah, mùnáfíkì lẹ́nu yìí a ti ka bíi in tó lé ní mẹ́wàá nínú àwọn ìròyìn yẹn ibi tá a dé dúró òun níbi tọ́lọ́run ti ń sọ fún wa nínú alukur'an nípa àwọn mọ̀nàfìkì ọlọ́run dẹ̀ sọ nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú kíni o nínú àyà yẹn àsáwọn mọ̀nàfìkì ara ń fi máa dá wọn mọ̀ òun náà ni wípé tí wọ́n bá fẹ́ kírun wá ìdá kọ́mú lati láti kọ́mú kùsàálà. yùrọ̀únà náàsà wà láyé kùrúnà lọ́á ìlà kọlìlà ní sọ́rọ̀tù nìsà Quran chapter 4 verse 142 mẹ́tẹ̀ẹ̀ta ń la dúó kí làwọn nka mẹ́tẹ̀ẹ̀ta ọ̀run alákọ̀ọ́kọ́ mùnàfíkì wọ́n máa ma ṣe sí àrími sí àrími pọ̀ tí wọ́n o kí wọn ó lè rí wọn ni ìwọ tó ń tójọ́ lẹ́yìn wọn kọ́ ọmọ ẹgbọ́n tó torí ẹ̀ kó lè yín munafiki tó bá fẹ́ kírun tó bá jẹ́ pé òun nìkan lọ́dá àwọn àkọ́rọ̀ ní ìsìn tẹ́nì kankan orí ọlọ́gbọ̀n tí ọlọ́gbọ̀n gbọ́dọ̀gbọ̀n ọlọ́gbọ̀n ọlọ́gbọ̀n láàrin ìṣẹ́jú méjì ó ti kí láka mẹ́jọ àà kí láà dé munafiki sẹ́nì kankan rí mi ní ṣèdémi nìkan mọ̀ wá bí munafiki wá jẹ lè máa mú níbi táwọn èèyàn wà lẹ́yìn rẹ̀ àbọ̀ndáhùn ó kí pé ah, àwọn àfà ọ̀rọ̀ rí pé yàrá kírun bí o Allahu Akbar bismillahirrahmanirrahim ó wá farabalẹ̀ mọ̀nàfíkì lọ́wọ́ ń pe mọ̀kárì asọ́ọ̀tì ẹ̀mọ́ kùránì ìka mọ̀nàfíkì lọ́ba ń ka kùránì dáadáa lọ́ba farabalẹ̀ lọ́ba kírun ráká méjì láàrin kéne o ìṣẹ́jú mẹ́jọ ìdàkejì tí máa ń ṣe ní kéne o tọ́ba dá wà sẹ́ẹ̀rí àwa gbọ́dọ̀ sọ́ra àwa ní kọ́rọ̀ Eji jẹ́ dáadáa a wà ní gbangba ká dáadáa ká mọ̀ wá ṣe nítorí èèyàn ká nítorí ta ni o Allah n táwọn òfin ní jẹ́ mọ̀nàfíkì rò ọlọ́run ní mọ̀nàfíkì yòrò òun náà náà sà wọ́n máa ń ṣe àárí mi àṣetẹ́ bá ti rẹ́ni tí ṣe àárí mi kì í ṣe ní nìkan tọ́lọ́rọ̀ ni ní ìsìn àárí wọ́n máa ń kírun òròjú ara tẹ́ẹ̀mọ̀ mọ̀nàfíkì inú wọn farabalẹ̀ kírun gbogbo ara máa ti ń jóròjú òròjú ó bẹ́ẹ̀ bá ní kòròjú ọfọwọ́ ní ìsìnkú ní ìfọ̀mọ́ bẹ́ẹ̀ ni ó pọ́líṣì bàtà yọ pọ́líṣì àdáradá bẹ́ẹ̀ ni ọlọ́sọ yọ ọlọ́sọ àdáradá ó lè lọ́sọ jóná gan bẹ́ẹ̀ ni ọfọsọ yọ kẹsàárẹ́ kó omi sẹ́ẹ̀rí pé mo ti fọ́ gbogbo àwọn ibi tí máa ń dọ̀tí ní ara aṣọ kéèyàn fọ etí aṣọ ibi ọrùn ọwọ́ ibi ọrùn ibi igbá ìyàwó tó lè dọ̀tí kò ní ìfọ̀ yọ kẹ̀rọ wúrẹ́wúrẹ́ yọ bà sáré sá mo ti fọṣọ tán aṣọ mélòó aṣọ twenty láàrin ìṣẹ́jú mẹ́wàá bọ́rọ̀ ojú ṣe máa ń ṣe lọ ọlọ́run ní mọ̀nàfíìkì òròjú ni wọ́n tó bá tó fẹ́ kí irun kù sáálá irun òròjú wọ́n máa ń kí ó di mélòó jẹ́mọ̀ méjì wọ́n máa ń ṣe sí àárí ni tó bá fún èèyàn lówó kan lè ló gbìyànjú tó bá lọ bí ìnáwó èèyàn kan lè lọ́wọ́ bí ìnáwó èèyàn tó bá yẹn ní five hundred níbi súná ọmọ níjọ òun náà bá one thousand tí yọmọ five hundred mọ̀nàfíìkì ọlọ́run tó máa ń ṣe nìyẹn sóyẹ́ nìsín wọ́n máa ń ṣe sí mi wọ́n tó máa ń kírun kí ni òròjú ṣe láàrin tá a dé ọlọ́run jésù mi àti yín ọba ti ọba ti wà lórí inú rẹ̀ dùn bí sáré kírun kan ti sí ọ ni kọ́lọ́ ọ o èṣù ni o èṣù ló mú ọ ẹ wo àwọn èèyàn lónìí kọ́lọ̀kọ́ lèmi kọ́ lẹ́nì kọ̀ọ̀kan yín náà jẹ́mọ́ tẹ́ ẹ dórí kálukú wa tẹ́ ẹ dórí lè mọ́mù tẹ́ ẹ dórí àfà àti ń ṣe wáàsí mùsùlùmí ò mú fóònù dání ẹwu wa ní ìsìn ibi tí fóònù bá wa tó dá wàhálà alẹ́ sí aláyédé akínú tó báyìí asálàmù alaykum warahmatulá asálàmù alaykum warahmatulá téèyàn twenty bá kinu wàhálà ẹ̀wù wọn tó bá jágbàlagbà ọfà tẹ́ẹ̀nì inú wọn kò lè tí ì tó ṣẹ́jú méjì tí wọ́n kírun wọ́n ti tọ́ba kò wọ́n ti yọ fóònù kí ló ṣe sí fóònù ẹni tí wọ́n fẹ́ fi tiẹ̀ pé àwọn tó bá tó ní mọ́nì díẹ̀ tó nù o ah, mo ti fi sáílẹ́ǹtì ọ̀yà jẹ́ ìfi ríngè bí ẹni pọ̀wọ̀ ẹni bó ṣe ń kírun president ti pè é pé contract lóde ọ̀la Àbújá o kòrónú pé ẹnu pàtó òun kírun gan bóyá mọ̀lẹ́ káàkú lọ́fẹ́ pé òun ọ̀yà gbé o kó o sì máa bọ̀ Yorùbá wọn ni wọ́n pè pa irú ẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tó lọ́n ṣògo ń bóyá last week last week gangan ni bóyá kọ̀ lọ́lọ́ ń ṣògo ńbàdàn bíi lọ́lọ́ ń ṣògo níbi nẹ́pà yẹn tọ́lọ́kùnrin yẹn páàkì mọ́tò kalẹ̀ wọ́n pè tán ó bóde ó rí sí ìfìtàn báyìí lọ́lọ́lọ́lọ́ ibi ọgbà dọ́dọ̀ ọlọ́run yẹn kí làwọn Yorùbá ń sọ wọ́n náà pè pa ni wọ́n náà bí wọn ò fẹ́ pa tẹ́lẹ̀ yóò kù lásìkò láwùsọ̀ bárọ̀ lẹ́kọ́ tìlù làmátàlì màkùtù sẹ́ẹ̀rẹ́ ń tọ́ pààyàn tó bá lè ṣe sùúrù ní ẹni tá a pọ́ òkú Yorùbá ò wọ́n pè pa ni ọ̀dà ìbọn ti ẹ̀bọ́dẹ mọ́tò ọ̀rẹ́ tó wà mọ́tò tí wọn ò pè lórí fóònù rí tó dọ̀kú síìmù tó gbórílé síárìn nìbàdàn náà ní lọ́nà ọ̀ràn yàn síbi ń bẹ̀ yẹn nínú ó dọ̀kú àwọn wá sún pín pín pín wọ́n hànù hànù àkírà ń ṣẹlẹ̀ àfáǹgbà ó dẹnu mọ́tò ẹlẹ́ran ti tú ó ti lọ ọ̀dọ̀ ọlọ́run ṣé wọ́n tó pè jama kálukú ọ̀wà kírun tán kíláàsì àdé máa ṣe àmọ́ ojú fóònù sẹ́mi ní miss call àsìkárù tó yẹ ká ṣe à ní ṣe kíláàmù wá kí jama o miss call pé à sẹ́mi ní ten miss call mo ti ní twenty miss call ẹlòmíì yọ̀wà fast card lẹ̀ kí ni ọmọ wa ṣe yọmọ wa flash yọmọ bíìpù àwọn tó yẹ pé kí ni o àwọn tí wọ́n ti pè é yẹn pé ọyẹ pè mí padà àmọ́ kírun lọ́ọ̀nì ọkàn rẹ̀ ò ní síbi ìrún tó kí gan àdánwò nìyẹn ẹ wá wẹni tí ò farabalẹ̀ kírun o yọ wà farabalẹ̀ tó bá wà lórí íńtánẹ́ẹ̀tì tó bá wà lórí facebook yọ farabalẹ̀ tó bá ń wọ̀sáàpù yọ farabalẹ̀ tó bá ń chaàtì pẹ̀lú bẹ́ẹ̀ tínú rẹ̀ ọmọ ọdún tí wọ́n jọ máa fẹ̀yìn wèrè síra wọn yọ farabalẹ̀ nǹkan ti ṣe tó bá ń sẹ́ndì píkṣọ̀ rẹ̀ pé òun wà pa bó ṣe ń wo òun yóò kíní kan bọ ìlòun o bó ṣe ń wo òun yóò orí òun dúró síbẹ̀ o èso ni ọ farabalẹ̀ ṣùgbọ́n nínú òun assalamu alaikum warahmatullah

wà lẹ́ àwọn ọmọ sì jù wá látòjú òun ah àdánwò nìyí àdánwò lálẹ́ lálẹ́ láì tó ń sàárọ̀ bọ́ọ̀lù àwọn èèyàn farabalẹ̀ wo bọ́ọ̀lù ilé ọ̀tún sú wọn ò sì ní sùn oorun ò ní kún wọn ẹ jẹ́ kó dinú asámúnú àwẹ̀ kí màmú ọmọ tàràwì bí mọ́sálásí kan bàdàn àwọn èèyàn ní ìmáàmù ìmáàmù ìmáàmù sẹ́fí àmọ́ wa ká sámú ìmáàmù níbẹ̀ wàláì tẹ́ bá ń farahàn àdìwá ká sámú mọ́. onu ní rí Saudi tẹ̀yìn ti kéwú ọ yàtọ̀ sí Nàìjíríà sẹ́yìn rí Nàìjíríà àwa ń ṣe wàhálà tó jẹ ni tó Saudi àwọn tó máa bá ń ni o tán bá ń kírun ó ní ẹnìkan tó kọ́ ni wọn àwọn ọmọ àwọn ọmọ túmọ̀ dẹ́ àwọn ọmọ túmọ̀ ó ní kẹsẹ̀tì rápì ilé ọkọ̀ ọmọtúmọ̀ rẹ̀ náà ṣùgbọ́n ọ̀pẹ́ sánsánsẹ̀ wèrè sánsánsẹ̀ wèrè yọ ọmọ mi rí kọ̀mọ̀túmọ̀ lárúbáwá inú rẹ̀ odò èṣù èṣù ti gbá mú nìyẹn sọ ọmọtúmọ̀ àwọn orin burúkú tó ń gbọ́ náà tí èṣe orin Yorùbá ṣùgbọ́n ọ̀pẹ́ sánsà ń lùlù sí sán mi rí yọ ọmọ mi rí inú rẹ̀ ó sì dùn mùnàfíkì nìyẹn ọlọ́mọ̀sẹ̀mí àti mùnàfíkì wàláyé dìkùrú náà lọ́ha ìlà àkọlé ìlà wọn èèrántí Ọlọ́run àfi gbúgbà díẹ̀ tẹ́ ẹ bá ti rẹ́nìkan tó já sí wípé mímọ́ arántí ọlọ́run ìṣòro ló máa ń jẹ́ fún un jàmọ́ ẹ̀jẹ̀ ọ̀dà láìrẹ̀ o bá a ṣe jókòó tá à ń gbọ́dọ̀ ọlọ́run zikiru kéèyàn kírun zikiru ìrun jímọ̀ zikiru tìláwàtìlù zikiru kéèyàn ọlọ kẹ́kọ̀ọ́ Islam ọlọ ilé kéwú ọlọ́dọ̀ àwọn àfa ọlọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn zikiru ọlọ bèrè béèrè tó lójú zikiru èèyàn ṣe àárọ̀ rọ̀lẹ́ zikiru ọfẹ́ wọṣọ ọfẹ́ wọ bàtà ọfẹ́ wọ tọ́ílẹ̀ ọjáde tọ́ílẹ̀ ọfẹ́ wọ mọ́sálásí ọfẹ́ jẹun ọfẹ́ mumi gbogbo àwọn tá a máa ṣe ọfẹ́ sùn ọfẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ gbogbo nǹkan láyé zikiru tọ́yẹ́ pé tọ́lọ́ ní ànábì ní tẹ́ mọ̀ ṣe ń bẹ̀rẹ̀ o ṣùgbọ́n mọ̀nàfíkì wà láyé kùrú náà lọ́wọ́ ìlà pẹ̀lú ìlà ìgbà tán bá rí páwọn èèyàn wà ń bẹ̀ nìkan ni wọ́n máa ń ṣe wọ́n máa rántí ọlọ́run ìrántí ọlọ́run tá sọ́rẹ́ wọ́n ìrántí ọlọ́run original ara tá a fi dámọ̀ náà fi kì mọ̀ òun nìyẹn ara rẹ̀ àáfàá ní asúkúríyà minal mu'minin sẹ́rí tẹ́ẹ̀fì mọ́ dáhùn mọ̀ náà fi kì mọ̀ wọ́n máa fi àwa tá a jẹ́ mùmìnì wọ́n máa fi wá sí yẹyẹ sẹ́rí àwọn tá a dé yìí èmi àti yín náà kábàrà wa sọ̀rọ̀ ìyẹn lè kọ́mọ̀ láàrin àwa tá a láǹṣe súnmọ́ yìí náà pàápàá láàrin ẹ̀yin obìnrin ẹ lè sọ́ra sẹ́ẹ̀mọ̀ yẹ̀yẹ́ tiwa ibi tí máa ń lọ ọ̀nà méjì àbọ̀ náà mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ kọ́ ọ máa fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ nítorí kíni o nítorí ètò òjẹ́ ẹ̀mú wọn tí wọ́n rò pé kọ̀ dáa tó tiẹ̀ lọ́wọ́ rí àáfàá stọ́kìn rẹ ti jẹ ọ̀rẹ́lẹ̀ àtìjáàbò ẹ ti lá nìkọ́ ọ̀bùrẹ̀ gan ṣe kíni ìyẹn fẹ́ẹ̀ lè máa wojú rẹ̀ ń bẹ̀ ìwọ ò lè wá owó àbí wọ́n ní nìkọ́ọ̀bù mẹ́ta kó o fún lẹ́yọ kan ìwọ ní márùn kó o fún ní méjì ọwọ́ àbí ẹ̀gbẹ́ ẹ̀láwọ̀ ẹ̀lẹ́ àlẹ́ ìdẹ̀kọ́ọ̀bù wọn ni ojú ládá ozọ́ọ̀tù wọn gílọ́ọ̀bù wọn ni ikú fẹ́ẹ̀ lè máa wọnú ẹ̀ wọ́n fi ra wọn ṣe yẹ̀yẹ́ orí bá gé okùn rẹ̀ fi já dànù wàhálà ìwọ tó yẹ pé at this level ó tó ń ṣe báwọn tẹ́lẹ̀ bí ààrẹ ní problem orí ọmọ ìyá rẹ tọ́já sí wípé kí ni o ó ní ṣòro ìṣòro tán wá nìyẹn ọwá capitalize lé lórí ọwá ń fi ṣe yẹ̀yẹ́ àwọn sàábé ṣe bẹ́ẹ̀ torí pé ni tó fi ń ṣe yẹ̀yẹ́ yẹn fàyẹ́rẹ́ hamọ̀ ńlọ́wù wàyẹ̀bùtẹ̀líyàkà ọlọ́run lè padà sàánú ẹ̀ tí yọ́ kẹ ṣùgbọ́n àdánwò tó fi ṣe yẹ̀yẹ́ lórí òun ọlọ́run wà fàdánwò kan wọn kọ́lọ́mọ́ fàdánwò kan èmi àti yín àbọ̀n fàdánwò kan yàn limosi batin nazalat bíi torí àdánwò kan tó ṣẹlẹ̀ sí àdánwò kan tó ṣe kí ni o tó ṣẹlẹ̀ sí bọ́yọ́ lọ omi ìmọ̀ọ́nì rẹ̀ wò ọfà àdánwò kankan ọba fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀rí òjò yá gbé páànù lè rẹ̀ lọ ẹ̀rí mọ́tò rẹ̀ yá jóná ẹ̀rí nǹkan báyìí yá ṣẹlẹ̀ sí èyí máa fi mùsùlùmí ṣe yẹ̀yẹ́ nítorí kí ni o àdánwò kan tó ṣẹlẹ̀ sí àbádànwò tó sẹlẹ̀ sí nínú ìmánì rẹ̀ ọwá ní á wàlẹ́ o ti ta fún un tó ọba rẹ̀ nìkan tó yẹ kó ń ṣẹ̀sìn lánàá bọ́yẹ́lẹ́ àlánà ó dóni ọba sí ní kọ́ọ̀bù lójú ọba ń fi ní òní ọba kábàámọ̀ ni ọba kẹ́dùn pé ìwọ ọlọ́mọ ọjọ́rọ̀ tèmi náà burú báyìí pé ẹni sì ní jùlọ lánàá ṣe bá nínú àwọn àfa èmi nínú àwọn àfa àtọkọ mi kí ó ti fẹ́ ibi ó ti ibi pé kéèyàn máa ṣe wọ́nàwọ́nà kéèyàn máa ṣe láti àìpẹ́ ìwọ́n àfáà ti lọ sọ́ọ̀sì láàfáà tó fẹ́ ní sòrí ìfẹ́ dákọ ẹni tí wọ́n bá yàn ló jẹ́ lára àfáà tó kéèmí kéwú gangan tó kọ́ mi ní súnà tó jẹ́ a ara àwọn sí ọwa ni wọ́n pé kéèyàn ọmọ ọlọ́ọ̀ni kan mọ yìí fọ́ lórí kéèyàn ọmọ pé kéèyàn ọmọ lọ kése kéèyàn ọmọ ká bí ọmọ Saudi kéèyàn ọmọ ká ju tani lọ ju ọmọ Saudi lọ òṣàṣù ọkùnrin àníkà kéèyàn tó wá máa ṣe súnà ọwọ́n nu Monday Thursday tán ní gbáwẹ̀ nígbà tá a fi wà nílé kéwù ọwọ́n ní Monday wọ́n wà náà wọ́n tọ́kẹ́ mi ń kéwù tá kọ́ mi ní tẹ́júwìd tán dẹ̀ kọ́ mi láwọn kéwù mi bí àdìs bí tẹ̀sí nílé ní mọ́sálásí Muslim Central Mosque lálájàgbé Muslim Ìbàdàn náà ni ó ti di kèfèrí lónìí kéde kọ́ ọmọ fẹ́ tọ́ ṣe ọmọ bó tọ́ sunkún ọmọ sunkún ara ti ẹ gan tálà padà sí ibú òlé débá ọlọ́mọdé ò débá wa ọwọ́ ara nìkan kò kú òun ìsìláàmù gan bọ́yá ọba náà ti ń ọba ti ń gẹrun bí irun ó tún kírun náà ọmọ bá bí ọmọ o tó wọn sọ tí bí aṣọ tí wọn sọ tí kì aṣọ tí tí ọ̀la pa o mo dúpẹ́ ọlọ́run o báyọ̀ ọ̀rẹ́ nìkan tó yá sí pé kí ni o ìjáàbù ẹ ti máa ń balẹ̀ tẹ́lẹ̀ wàlẹ́ ọba wọn bó ń kí ni o ọmọ ọdọ́pọ̀ ọkàn rí òtún wà lórí mìíràn ọ̀rẹ́ nìkan tẹ́lẹ̀ tí èbó ra ọba dé èbó a ó dúdú a bóra dúdú lèmi ìnídìí kí n pupa ó ti tẹ́ mi lọ́rùn lọ́dọ̀ ọlọ́run nígbà tó èbó ọ̀fẹ́ dúdú wáyé tẹ́mi ọ̀fẹ́ pupa jama tó ọba lẹ́nìkan tí nǹkan yẹn tẹ̀lẹ̀ sí tó ti ń dínkù lẹ́sìn wàlẹ́ ọba banújẹ́ ó ní máa fi ṣe yẹ̀yẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin ká máa fìyàn ṣe yẹ̀yẹ́ àti ká ṣe kí ni o ká máa bá àyàn kẹ́dùn ká pítí èèyàn pé ah ìyẹn ló máa ń fà táwọn sàbẹ́ bí o bù sẹ́kún sẹ́yìn pé ń tó rí tàdínkù ṣẹlẹ̀ sí àbádànwò ṣẹlẹ̀ sí tó sunkún ṣé èèyàn tàbí pé ọwọ́ rẹ́rìn <laughs> ẹ̀rí àláì ibi tábò dáadáa ẹ̀ẹ́ <laughs> ìtò ń ṣeun ọlọ́run lè padà sàánú ẹ̀ ọ̀rọ̀ tí ó wà burúkú tí ẹ lọ káwọn máa fi hàn sí ẹ̀yẹ ṣùgbọ́n ìta ń sọ ń bì sẹ́ra àwọn mọ̀nàfíkì tí nǹkan dáadáa bá ń ṣẹlẹ̀ sáwọn amọ̀mìnì inú wọn ò ní dùn tó bá wá rí i pé nǹkan díẹ̀ ṣẹlẹ̀ sí wa bóyá jẹ́ ẹ̀mú wá lé kókó bóyá ọlọ́run fàdánwò kankan wa wọ́n mọ̀ wá fi wá ṣe yẹ̀yẹ́ tá a bá tún rí ìwọ náà tó ń fi mọ̀mí ní ṣe yẹ̀yẹ́ wà á ń tà monafik wà á ń tà monafik monafik ni ọ. ọ̀nìtẹ́ kò lè jàmọ́ ókè ní ìsìn ẹwà àwọn olóṣèlú tó bá fẹ́ mọ̀ta lọ́mọ ẹgbẹ́ wọn gidi ó ní mọ̀sẹ̀ máa ń mọ̀ wọ́n mọ̀sẹ̀ máa ń mọ̀ lọ́yàlítì ọwọ́ àánú pátì kan àdánwò wá ṣẹlẹ̀ ní pátì yẹn àdánwò ṣe kí ni o ọ ṣẹlẹ̀ ní pátì yẹn ọwọ́ à ń fi pátì ṣe yẹ̀ kí ṣe ń sọ fún pátì o ẹ̀rí pé ní ìsìn PDP ti yọ Ọbásanjọ́ kú òun àwọn tó jẹ́ kinní wọn àbẹ́ ẹ̀ gbọ́ torí pé kí ni o wọ́n máa ń tí ọba àwọn fàǹgbà alẹ́ two thousand fifteen wọ́n ti rí pé léyìí èsè kí ẹni tó pé pátì wọ òun èèní tí ọ̀bánújẹ́ tó tún fi àṣẹ yẹ̀yẹ́ náà ní ìsìn APC ní ìsìn àwọn àdánwò kan ṣẹlẹ̀ sí wọn recently odidi mínísítà wọn ó involve ní ásídẹ́ǹtì deputy governor ní Yobe ó involve ní ásídẹ́ǹtì bákan náà deputy chairman wọn ní Kano òun náà kú láìpẹ́ yìí ìkànnì àwọn kinní wọn náà sẹ́nitọ̀ wọn ní Jigawa òun náà kú láìpẹ́ yìí àdánwò yẹn ṣẹlẹ̀ fúnra wọn ní kinní o APC mẹ́mbà wọn táwọn máa fi hàn ṣe yẹ̀yẹ́ pé sọ́tán wọn yà ń kú kọ̀ọ̀kan wọn ò lè léyè ṣe kinní o kì í ṣe mẹ́mbà pátì àwọn gidi àwọn olóṣèlú nù ìwọ wà ní mòmìnir ni ọ àdánwò wa ṣẹlẹ̀ sí kan nù wa ọwọ́ à ń fi ṣe yẹ̀yẹ́ èèṣ àwọn olóṣèlú tájọ jó lóṣèlú tó yẹ pé wọ́n jọ ń kówó òlú jẹ tí wọ́n jọ máa ṣe ń kóró owó jẹ bọ́sẹ̀ wọ́n wọ́n ní wọ́n ti láwọn slogan wọn wọn ò lọ́ta láíláí wọn ò sì ní kéde o no permanent friend and no permanent enemy in politics tó bá ti rí ọ pé ọ̀tá àwọn ni ọ lónìí tó bá dọ̀lá tó bá dọ̀rẹ́ wọn tí wọ́n fi ọ win election ó tó dọ̀rẹ́ náà nù ìwọ wá ní mòmìnir ni ọ ọlọ́mọ ìyá wa ní ọ àdánwò wá ṣẹlẹ̀ sí wa ọ wá ń fi wá ṣe yẹ̀yẹ̀ ṣé mòmìnir ni ọ bá ń sára wa nù kí mo lè ṣe jẹ̀mọ́ èsàrà wa tó o wa ni tádànwò bá ṣẹlẹ̀ sọ́ọ̀mọ̀ fi arẹ́rìn ni ọba wa kẹ́dùn ni ọlọrun àbíọ́ o na o ṣé tó wá láwọn mùnàfíìkì tẹ̀ ń wò yìí nínú àwọn àdánwò wọn tẹ́ẹ̀fì máa mọ̀ wọ́n òun náà ní kíni o láì ní ìsìn àwọn àdéhùn àtàdéhùn tánàbí àsálàm bá ṣe wọ́n á nírọ́ ni wọ́n máa pe àdéhùn ọlọ́run àtàdéhùn ànàbí nírọ́ wọn ò ní gbàgbọ́ òdodo rárá nínú àdéhùn ọlọ́run àtàdéhùn ànàbí rẹ̀ sẹ́wọ̀n pé ní ìsìn ẹni tí ó ṣàdéhùn fún wa òun lẹni tó dá wa kèé ṣe páwa la tóbi jùlọ kí ló fẹ́ máa parọ́ fún afún sẹ́wọ̀n páwọn olóṣèlú ní ìsìn àwọn máa parọ́ olóṣèlú ò tóbi jù á lọ sẹ́rí majority wà láàmọ́ they are just opportune they are not fortunate sẹ́rí kéèyàn ní political post ìwọ̀n kì í ṣe power fortunate orí ibú lọ́wọ́ à ń bẹ̀ wàlẹ̀ they are just opportune wọ́n kẹ̀ láǹfààní they are not fortunate they are not lucky wọ́n kéèyàn ní òṣèlú mú kì í ṣe power fortunate o wàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ní òṣòkòjọ́ ọ̀gbẹ́ni àkìyàmọ́ ah èèyàn jẹ chairman olúyọ̀lé wọn bàdàn bíi ẹ wòye thousands if not millions tó wà lólúyọ̀lé gbogbo àwọn tó bá ní kán fowó ṣe omi táàrò mi mu ẹni tó owó omi wa ẹni tó náà yóò sọkún jọ gbèǹde ẹni tó ní kó ṣe ná tó jẹ stéètì tó ní ó wà nínà tí ò táàrí ná ní òròjọ́ gbogbo rẹ̀ ṣé mo tí ara mi ìyàwó àtọmọ mi tán tó máa ru ẹjọ́ local government àbí ẹjọ́ wọ́ọ̀dù àbí ẹjọ́ stéètì wọn ò mọ láyé àwọn sàábé tí wọ́n ní àáfà ìwà jẹ sẹ́nétọ̀ kí lẹ pé sẹ́ndé kí lẹ pé sẹ́ndé yàgbẹ́lẹ̀ ìbá ní wá jẹ kìí ṣe sẹ́nétọ̀ yóò sá lọ oko ni àwa máa bẹ̀ pé a kàn lọ́wọ́ ṣé ẹ kàn mi lọ́wọ́ o àwa ní a kàn lọ́wọ́ yóò wà sẹ̀sẹ̀ àdú yìí pé ọ̀dà ń bẹ̀ tí lẹ́ kàn mi lọ́wọ́ ṣùgbọ́n kẹ́lẹ́mì nìkan ìlé dáyà jẹ́ wájú ọlọ́run sẹ́yìn náà bá ń jẹ́ ń bẹ̀ àájọ jẹ́ ni o ọkàn rẹ̀ wà balẹ̀ ṣùgbọ́n lónìí kálukú ló ti máa wá bí ó ṣe dọ̀bẹ̀ torí pé kèèṣe torí ọlọ́nà lọ́bẹ̀ jẹ́mọ́ torí pàwà jù wọn lọ ìní máa ń jẹ́ kán sàdéhùn ká má ṣe kí ni o ká má má déhùn ṣe torí pé tí wọ́n rò tẹ́lẹ̀ ni pé àwọn ṣe bá àwọn ṣe bá ṣe táwọn bá ṣe gbogbo kí ni owó táwọn olùkójọ òní ṣe kí ni o kò lè pọ̀ sọ ọ̀rẹ́ tó bá ju ìyàn lọ yóò bá lẹ́yìn tó bá ju ni lọ́lẹ̀ ju nínú àdéhùn tọ́lọ́sọ máa gbóhùn pé ọ̀dà ẹ̀yin tẹ́ bá kírun ní ìsìn mo kẹ̀ sọ bẹ́ẹ̀ kẹ́ ẹ lé kírun ni ọyẹ máa lọ núná wà láì ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ ọ̀dà lójúdọ́dọ̀ ọlọ́run. a ọlọ́run ni ọlọ́kọ́ lórí àti ẹ̀pọ̀ mélòó ni àlùjẹ́ náà tóbi jù á lọ. kọ́lọ́ wa sọ pé omi kan bẹ tẹ́ẹ̀mù inú àlùjẹ́ náà omi yẹn dùn jó yín lọ ó funfun ju kíní lọ ó tutù ju kọ́lọ́ wa ni mo kẹ̀ sọ bẹ́ẹ̀ kẹ́ ẹ lè máa sìn mí ni so ti omi tó gbóná ń ṣẹlẹ̀ máa mu wà lẹ́ ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ a anígbàgbọ́ ní ọlọ́run jù bá ń lọ. tọ́lọ́ bá sì lóun ọ jẹ àwọn èèyàn yá ibi ẹran làwọn àfáàlù náà ti sọ̀rọ̀ pàápàá ìbá lọ katira ibnu tèmíyà rọ́fúrú ìmọ̀láàm ánìlẹ̀ àyímọ́tìlà alam ṣé rí ọlọ́run aláàánú wa lọ́lọ́run níbi ìyà àwọn èèyàn kan bẹ tán bá kú lórí ìkọ̀tọ̀ lọ́run wọ́n jẹ ìyà àáfà wọ́n ṣe kíni wọ́n jẹ ìyà ṣùgbọ́n mùsùlùmí tí ò lẹ́bọ lẹ́rù tó bá kú sórí ẹ̀ṣẹ̀ tó bá wọ ọlọ́run àdábà wà ń ṣáà ó lè jẹ́ ń yà lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó sì wọ ó lè foríjìn torí báwọn èèyàn kan bẹ tó yẹ kí wọ́n jìyà wọn wà ní jìyà bí ṣàfáàtì ṣàfihàn pẹ̀lú pẹ̀táwọn olùsìnkú ó ṣe fún wọn tàbáwọn míì pẹ̀lú àwọn sẹ́ẹ̀rẹ́ míì tọ́lọ́run fi pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ àbáwọn míì pẹ̀lú àdúrà táwọn ọmọ ìyá wọn ṣe lẹ́yìn ìgbà wọn kú àbáwọn míì pẹ̀lú àánú ọlọ́run tí máa ń díyà kù ṣùgbọ́n tọ́lọ́run bẹ̀rẹ̀ ṣàdéhùn kan báyìí bí ìkẹ́ báyìí akágbà pé ọlọ́run ṣe fún wa àwọn wàá máa pàdé wọn lọ àtàdé ànábì nírọ́ ọlọ́run ni wàá bí ẹ̀kúlù lùmùnàfíkúnà wàlẹ́dìínà fi ìkúlù bíi mọ̀rọ̀ máa wà àdánà Allahu wa rasuluhu ìlà gbòòrò ọlọ́run ní sẹ́yìn nígbà táwọn mùnàfíkì àtàwọn táìsàn ń wọn nígbà tí wọ́n ń sọ̀sọ́kùsọ lẹ́nu wọn kí ní dáadáa tí wọ́n ń sọ lẹ́nu wọ́n ní sẹ́yìn rí ẹ̀yìn èèyàn wa ẹ̀yìn mùnàfíkì ẹgbẹ́ wa ẹ wá gbọ́n tá a fẹ́ sọ fún yín o sẹ́rí àdéhùn tọ́lọ́ àtànàbí rẹ̀ ṣe fún wa wọ́n ń ṣàdéhùn kankan fún wa irọ́ lásán ni ẹ̀tàn jẹ́ ni ẹ̀tàn jẹ́ irú ẹ̀ làwọn kan náà máa ń sọ pé irọ́ lọ́lọ́wọ́ bá ń pàjọ́ pé ó kàn ń sọ bẹ́ẹ̀ kéèyàn lè máa kírun ni pé kò sálìjọ́ náà kankan kò dẹ̀ sí iná àwọn tí nǹkan ìta sọpọ̀ lọ́wọ́ náà máa sọ báwọn àlìjàn náà wà iná sì wà ọlọ́run jáwọ̀ wà àlùjàn náà má jẹ́ àwọ̀ náà o mọ̀nàfìkì ara àròyìn wọn nù no àdéhùn ọlọ́run àtàdéhùn ànábì kí náà máa pè ó irọ́ ara tẹ́ẹ̀fì dámọ̀ náà fi kí mọ̀ alhalful kadhib ìmọ̀ búra èké ìmọ̀ búra lórí irọ́ alá annahu minal mu'minina jàmọ́ ẹ̀ ọ̀dà láàrin dáadáa ṣé ẹ rí gbà mí tẹ́ ẹ bá rẹ́nìkan tí mo sáré wàláì bẹ́ẹ̀ ṣe wò wọ́n ẹni ọlọ́run lòun ẹ fura sírò àwọn èèyàn bẹ́ẹ̀ irú wọn gan ló súnmọ́ ká má jẹ́ ní ọlọ́run sẹ́yìn kí ni èyàn jẹ́ pòfẹ́sọ̀ kò ní wọn ní wàláì pòfẹ́sọ̀ ní ní ìtò sọ́ọ́dì pòfẹ́sọ̀ gbáyé ṣe kí ni o wọ́n ti máa wàláì àmì pòfẹ́sọ̀ wàláì àmì pòfẹ́sọ̀ wàláì àmì pòfẹ́sọ̀ sẹ́yìn ní pòfẹ́sọ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀ ni ẹ̀ dá mi lóhùn ni kẹ́nìkan wàláì àmì gọ́vnọ̀ gbogbo ayé mọ gọ́vnọ̀ wàláì àmì sẹ́nẹtọ̀ gbogbo ayé mọ sẹ́nẹtọ̀ torọ́mọ̀gbàtà dìbò fún ṣé wá rí mòmìnì wọn èyí dìbò mòmìnì fún yàn bóyá ọgbọ ẹja dìbò torí pàfà lẹnu ló ń ṣe wáàsí fún wa ṣé mòmìnì ni wọn kan èmi support mòmìnì i support mòmìnì i support pé ní wọ́n yá asánṣẹ́ rẹ̀ mòmìnì láàfà wà láì bá ṣe máa ṣe lọ́dọ̀ ọlọ́nkan a lè rí èèyàn one hundred kí ninety nine kan ní wàláì mòmìnì ní stars wàláì mòmìnì lálàájì wàláì mòmìnì lẹ́lẹ́à káwọn èèyàn sọ bẹ́ẹ̀ kọ́lọ́ ní ẹ̀rọ tọ́ra yín jẹ ẹlẹ́yà tẹ́ ní o gustaf tẹ́ ń pè ní o alhaji tẹ́ ń pè o lọ́dẹ̀ mi ọlọ́run kèfèrí ni kódà kí ẹlẹ́bọ̀ ni mùṣíríkù ẹlẹ́bọ ni sẹ́ẹ̀lẹ́bì ẹlẹ́bọ̀ lọ́wọ́ á ìwọ lọ ó máa ń kírun ó máa ń lọ nìkan ó dárun gbọ̀n sí ṣòkòtò ẹ̀ máa ń fò òkè náà ó máa ń ó máa kábi ó máa ń kí lọ́kẹ̀ mi pé eléyìí alẹ́ lẹ́bọ̀ lè yàn kí ládé ìwọ ọlọ́run sọ ẹfẹ́ rí tó dé ní ṣé gbogbo nǹkan nìwọ ọmọ ni ṣé wọ́n jẹ́ alimuli gẹ́gẹ́ bí wàá ṣàhádà ṣé wọ́n ọmọ kọ̀rọ̀ ni jàmọ́ ẹ̀ mọ kọ̀rọ̀ <clears throat> ẹ̀ dá mi lóhùn ọmọ ẹjọ́ tí máa ń lọ síbi odò lóròru ọmọ ẹjọ́ tí máa ń gbẹ̀bọ lóríta ọmọ tí máa ń pọ̀fọ̀ sí kọ̀rọ̀ yàrá rẹ̀ odenu kọ́ńbọ̀dù rẹ̀ ọmọ ọ̀fọ̀ tí máa ń pa kó tó jẹun ọmọ ọ̀fọ̀ tí ó pa sí kírìmù tí fi ń para ọmọ ètí máa ń dànù àdé àgbọn ọlọ́run ní sọ́tàn ṣé torí kó dànù gbẹ̀sìn torí pé kò tó ẹ̀fọ́ òkè mùṣíríkù ni ṣe ẹ̀ pé èèyàn lọ́pọ̀ náà lu wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfà tí wọ́n dòde tí wọ́n mọ̀ fọ́n tá àáfà ẹ̀ ṣáàjì àdé mọ́ ẹlẹ́bọ̀pọ̀ mọ́ wọn ṣèbá àti nínú àwọn àáfà wa ńlẹ̀ Yorùbá tó ṣe rúkẹ́à táǹgàn ló ń sọ àwọn ọ̀rọ̀ tí ò ṣe máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yíwèé sáàfà ẹlẹ́bọ ni wọ́n ń lo àwọn o ó sì ń dákọ̀ọ́ ó sì dá tó ká àfáà tó lé níbi fifty gbogbo àwọn àfáà báyìí àwọn náà ń lò àwọn náà ń lò lọ bí sọ pé àwọn làwọn sọ bẹ́ẹ̀ àwọn náà ń lò wọn èso àfẹ́ ẹ̀mí ọlọ́run mọ̀sẹ̀ ń dá bí ẹ̀dùn tán rọ̀ bí òwe àjẹnu náà ń lò wàlákọ́dí àlì mọ́ làwọn ní ṣàrọ́wù mọ́ làwù fìlà àkìràtì mìnàkàlà gbogbo àwọn tí láǹjẹ̀nu ti ń ṣe idán wọn ò ní jèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sọ́nu kùránì mẹ́ ẹjọ́ ti ah, àfa àyẹ̀mọ́ kí ó bàjẹ́ tó bá ń èèyàn twenty million ni wọ́n jókòó wájú ẹ̀ kò ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ̀ jókòó wájú ẹ̀yin ó sì wà lùjẹ̀ náà wọ́n ó sì jòwó nu ná kọ́lọ̀ mọ́ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ kó jẹ́ àlemọ́ tẹ̀lé táwa náà bá ń sọ lẹ́nu. afa munafiki ara tẹ́ ẹ̀ fi dá wọn mọ̀ nú o tẹ́ ẹ bá fẹ́ mọ̀ wọ́n o wọ́n máa ń búra lórí irọ́ wàláhì mòmìnì ni wá bẹ́ẹ̀ ṣe wò wá ẹni ọlọ́run ni wá wọ́n wàlẹ́ ìsúmìnà wọn èdè ẹ̀ ṣe kí ni o wọn ìsara wa. <clears throat> àfáàjẹ́ kan máa ṣe bẹ́ẹ̀ òun náà ní kí ni o limuhawa láti ìrìdọ́ ìlú mùsùlùmí àwọlí ìfà ìkọ́ọ̀lìhì mọ̀nàfíkì ọmọ pé wàláì lórí irọ́ wọn ọmọ fọlọ́mùra lórí irọ́ kán lè wáyọ̀ ní àwa mùsùlùmí jàmọ́ ẹ̀rọ sẹ́rí tá a bá ń gbọ́ wà sí gbà mí àìronú sí i máa jẹ́ kí a fọ́ọ̀lù sínú trap èèyàn àjọ kiri mọ́sálásí àjọ ń pàdé ní program kan ní Friday kò tí ì ní èsè mùnàfíkì o ẹ sọ̀dí rẹ̀ mùnàfíkì àmọ́ wá wá sí o kódà wọn bẹ́ẹ̀ nú àwọn mùnàfíkì táwọn ìjọba ń lò tí ọmọ wá wá sí mùnàfíkì ss tí ọmọ sọ kí tí ọmọ sáwọn àfáà ẹsẹ̀ kí wọn ò sáwọn pásọ̀ kí wọ́n sáwọn àfáà kí kí wọ́n bá sòdodo mọ́ ẹ̀ ẹ̀ lè paná Islam wàláì ọlọ́run ló ní islam kì í ṣàwálà ní tí gbogbo àfáà bá kú tán ọlọ́run tó bá wọn mí dìde èyí sọ̀rọ̀ èèyàn dá àfáà ọlọ́run ní máa gbà àwọn èèyàn tiẹ̀ dìde àìmọye àwọn tí wọ́n jọ kọ́yàn kí ó tí wọ́n ti kéwò níyé wọn tó nǹkan tọ́lọ̀ ní ẹni báyìí mo fẹ́ lò ẹni báyìí mo fẹ́ lò bí kí ó ṣe yé òun kò ní yé òun fún rẹ̀ ẹ lè pa islam torí pẹ́sìn ọlọ́run ní náà kọ́tà lọ ìnira kọ́mí ọlọ́run ni ràkọ́mí ọlọ́run ni so mo náà fìkì tí ọmọ ìjókòó wá àsọ̀rọ̀ kọ̀ wá gbọ́ àsìkò wá gbọ́ wá ọwọ́ àríkọ́dù wá sí wọ́n ti fún ní gájẹ́ẹ̀tì kan tí ń bẹ níbi àpò rẹ̀ ó ti ń bẹ ẹnu báàgì ẹ̀ gbogbo tẹ́ ń sọ ló ti rírù ìwọ tó arásọ̀ lẹ́yìn tó ń wúkọ́ ó ti gbé ìwọ tó fọ́ alẹ̀ báyìí ó ti gbé ìwọ tó ní ọ̀rọ̀ gidi náà sọ lẹ́ẹ̀kan o nǹkan báyìí nǹkan báyìí ó ti gbóhùn tiẹ̀ náà tó bá fẹ́ lọ separate ohun kálukú yín yọ separate nígbà bá débi tán ti máa ń lò ó ìwọ àmọ́ ní àmì ah, lè mọ́ra àfààyàn wá sí yóò tún dárùn gbọ̀n sí ṣùgbọ́n ọmọ rẹ̀ <laughs> àbọ̀ ọmọ ẹ̀ ọmọ ìyàwó ọmọ ọmọ ẹ ọmọ orí èèyàn wo mo máa ń rí wá sí every friday bóyá àwọn ọmọ ọ̀tá ló ń lò sóò tí mà yóò tún bojú wá mo máa ń rẹ́lẹ̀ ayẹ ìwé ọ̀rọ̀ káwọn ọ̀tá ló ń lò yí àwọn ẹbí ọ̀n béèrè bí ẹgbọ́n àfáà tó ń ti wá sí wọn kankan kílẹ̀ tó máa ń pa wọn náà ìwé ó ti sáré jábọ́ sí lọ yóò tó bí ọ́ kílẹ̀ tó máa ń pa family wọn náà yóò tó bí ọ́ kílẹ̀ máa ń pa organization wọn náà yóò tó bí ọ́ kílẹ̀ máa ń pa school wọn náà yóò tó bí ọ́ kílẹ̀ máa ń pa ilé ẹ̀kẹ́ wọn náà nígbà bá tó kúrò lọ́dọ̀ yóò tó bẹ́lẹ̀ amègbè àáfà tó máa ń jókòó wájú tí o lè mọ̀ wá yẹn tiẹ̀ so bóun ló ṣe jẹ́ sí àáfà tó máa ń ṣe wá sí yẹn àwọn ọlọ́mọ kí wọn ni ibo lòun náà ti ń ṣe ibi báyìí ni ibo ló ti máa ibi báyìí ni ibo ló ti máa ń ṣe wá sí ibi báyìí ni so máa ń sọ̀rọ̀ lórí rédíò bẹ́ẹ̀ ni ìwọ sì rò pé ọkàn béèrè ni iṣẹ́ tí wọ́n fún ṣe ń tiẹ̀ nu <laughs> kọ́ wa máa ṣèwádìí nípa akéde o ẹ̀yin ẹni ọlọ́run tẹ̀ ṣiṣẹ́ dáwà àáfà mọ̀nàfíìkì wọn a máa fọlọ́n búra lórí irọ́ èèyàn pé wàhálà ìmọ̀jẹ̀ ọjọ́ lójú o sọ ọmọ pé ṣàìtọ́n àléyìí lánàtúlà abẹ́jàgbé ṣàìtọ́n ẹ mọ tó ṣe fún ànàbí wàá dámọ̀ ẹ ti gbàgbé àkọ́ sámọ́wù mọ́ ó fọlọ́n búra fún ádámà àti hàwánì ọlọ́run ló gbọ́ àánú kùránì bẹ́ẹ̀ èṣù ara tí ẹni tẹ́ bá tọ́ láwọn ti máa ń búra lórí rọ́pọ̀ ọmọ yéṣù yẹn ìwọ́tọ́ ọmọ fọlọ́n búra obìnrin mi ìtẹ́ ìtọ́kọ rẹ̀ jẹ́ àáfàá mi nke ìtànyàwó ẹ̀ jẹ ó ń pe wàhálà ẹ̀ lórí irọ́ yọ wà fọlọ́ nbúra ẹ má ẹjẹ́ aṣọ́ra o ìlànà èṣù ni o kéèyàn máa pe wàhálà lórí o mùnàfíkì ni máa ṣe bẹ́ẹ̀ o. ọlọ́run ni fún iná ńlá mi ń kọ́m mùnàfíkì wọn ò wá fún yín pé sẹ́ẹ̀ tẹ̀ ń wò yìí ara yín la wà ara ẹ̀yin wo ẹ̀yin ọlọ́run ni wà máa ń mí nǹkan mọ̀náfìkì sara yín o wà lákínà òǹkọ̀ òmùrún yẹn fúrọ́kù ọlọ́run ní bẹ́ẹ̀ ṣe wò wọ́n ìjọ kan tó yàtọ̀ sí yín gédégédé ìjọ kan tó ṣe kí ni o tí wọ́n yàtọ̀ sí yín ni tí wọ́n tún ní àwọn ikọ̀ tí wọ́n lọ́tọ̀ pé sara yín o ọlọ́run ní yàlífúnà bíi láì làkúnlé yorùbá kan mọ̀náfìkì ó máa pe wà láì fún yín wọ́n máa fọlọ́ǹbùra fún sẹ́ẹ̀mọ tó jẹ́ kán máa ṣe bẹ́ẹ̀ lèyúrì gbókún wọ́n ń wá yọ̀nù yín ni wọ́n fẹ́ rí yọ̀nù yín wọ́n lọ hùwà rọ́súlù àhàkọ́ àyòròdò ìkànnù mi ni sọ́rọ́tù táwọn àyà sixty two nìyẹn ọlọ́ọ̀ni ẹ̀yin mòmíní ẹ̀ la etí yín ẹ má wá yọ̀nù ẹ̀dá ẹ má wá yọ̀nù mùnáfìkì ẹ má wá yọ̀nù ẹlẹ́bọ kèfèrí. wàlọ́ọ̀hù wa rọ̀ṣúlùú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ òun ló lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ máa wáyọ̀nù wọn ọlọ́run àtòjíṣẹ́ kí mùnáfìkì ọ máa wáyọ̀nù ẹ̀ ṣùgbọ́n ọ ń wáyọ̀nù ẹ̀yìn èèyàn torí pé tẹ́lẹ̀ náà wọ́n mọ̀ pé òun lọ́hún sí àríwí lòun ṣe ṣùgbọ́n àwa tá à ń sin lọ́hún ọlọ́run àtànẹ́bí làwọn wáyọ̀nù ẹ̀ tó bá já sí pé lódodo náà gbọ́ lóhùn gbọ́ ṣùgbọ́n gbà wọn gbọ́ lóhùn gbọ́ ńkọ́. bákan náà ọlọ́lá àwọn mọ̀nàfíkì ní sọ́ọ̀tù táwọ́bà yẹn bákan náà àyà ninety six ọlọ́ọ̀ni yàlífù náà la wọ́n máa fọlọ́hún búra fún yín lè tarọ́ bọ́ ọ̀wọ́ àníwò kẹ́ ẹ̀ lè bá àyọ́nú sí wọn fàyín tarọ́ bọ́ ọ̀wọ́ àníwò mú fàyín náà lọ́ àlàyàrúbọ́ ànilkọ̀ọ́mìlfàṣẹ́kì ọlọ́ọ̀ni ẹ̀ lọ́ọ́ màmá dájú tẹ́yìn mùmí ní bá yọ́nú sí wọn torí pé èèyàn lẹ́yìn ẹ̀yin ọmọ síkírìtì ẹ̀mọ tó wà yìí dé ẹ̀mọ tó pamọ́ wọ́n fi wọ́n pe wàláì fún yín wàláì mùmí ní wa wàláì agbọ́lọ́gbọ́ wọ́n irun gbọ̀nsẹ̀lẹ̀ lágbọ̀n wọn yìí ṣòkòtò ló fò òkè yìí jẹ̀lì bàbá rẹ̀ lórí nìkọ́ọ̀bù rẹ̀ lójú yìí glọ́ọ̀fù rẹ̀ lọ́wọ́ yìí àáfà kò tó lè mẹ́wàá gbọ́lọ̀ ọlọ́run yóò tó wálé e kéwú ọwọ́ àfọlọ́run búra fún yín lẹ́yìn náà bá rò para yín ni wọ́n lè bá yọ́nú sí wọn ọlọ́run ní ẹ lọ́ọ́ mọ̀ fàáyín tàrọ̀bọ̀ wáyéwò tẹ́yìn mọ̀mí níbà lọ yọnu sí wọn látara àbúrà èké wọn fàáyín náà lọ àlàyàrúbọ̀ ànilkọ̀ọ́mìl fàṣẹkẹ ọlọ́run yọnu sáwọn mọ̀nàfíkì o torí pé pòkì ni wọn sọ́rọ́tù taubanu aya ninety six ọlọ́run àwọn mọ̀nàfíkì sẹ́ẹ̀fẹ́ mọ̀ wọ́n tó mi ni mọ́sọ́ níjẹjọ èyí tẹ́ ẹ̀ bá gbàgbé mo ní sọ́rọ́tù taubanu súrà tó yẹ ká máa pè ní súrọ́tùl mùnàfíkùn à ọlọ́run tú àṣírí wọn pọ̀ súrọ́tù táwùbà náà tó lè ta kàtán yìí èyí tá a tó fẹ́ kà yìí ẹ tó lọ́wọ́ súrọ́tù táwùbà àyà seventy four ọlọ́run tú àṣírí mùnàfíkì pọ̀ súrà yẹn ó bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì torí àwọn tọ́lọ́ ń torí wọn sọ wọn nídìí wọn nídìí ramani rahimi ìyànà nídìí ọlọ́run ìyàlífù nábìláì máa kọ́ lù wàlàkọ́dí kọ́ọ́lù kálímọ́tàlì kúfúrì wà káfàrú ìbàdà ìsìlámì ọlọ́lá àwọn mọ̀náfìkì wọ́n máa fọlọ́run búra fún yín lórí nǹkan tí wọ́n ti sọ wọ́n láwọn ọ̀sọ́ bẹ́ẹ̀